أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adáàpẹ́ fún ọlọ́run ọba àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ọmọ ẹba kó bá wọn ará ilé rẹ̀ kó bá wọn sọ̀hábà rẹ̀ kó bá gbogbo wa náà ní àpapọ̀ àkírá wa lọ́kùnrin wa àti lóbìnrin wa kó ọdún ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ rẹ̀ bákan náà dáa fún ọlọ́run ọba ọba tí ó ní ká bẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú rọrùn kí a sì parí rẹ̀ pẹ̀lú àlàáfíà kátó wá sọdún náà pẹ̀lú ìdùnnú ọba náà ni a dá ọpẹ́ fún abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala gbogbo iṣẹ́ olóore tí a ṣe nínú Ramadan náà kọ́nà bá kọ́ mẹ́sà ìgbàǹjọ sọ fún wa kí ọlọ́run bá kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún kó a ṣe àlékún ìtọ́sọ́nà fẹ́ni kọ̀ọ̀kan wa ní ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá lọ nínú الأربعون النووية حديث إليك جناني أتدرو حديث تيوبا جمع لا أن بقوة حديث جبريل ibi tí yóò ti wá bá anábì àtàwọn sọ̀hábà láti wá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn wọn fún wọn. ó béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ anábì wa muhammad sallallahu alayhi wa ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ó béèrè àti yanjú rẹ̀ òun náà ni nípa Islam tanbi sọ àwọn nǹkan márùn fún tí a mọ̀ sí arkanul Islam bákan náà ló wá béèrè lọ́wọ́ ànábì pé kí ni ń jẹ́ ìgbàgbọ́ ànábì tó sọ àwọn nǹkan mẹ́fà fún kó mọ̀ jẹ́ ìdáhùn sí ìbéèrè yìí àwọn nǹkan mẹ́fà yìí la mọ̀ sí arkanul iman àwọn òpó ìgbàgbọ́ àwọn òpó ìgbàgbọ́ yìí náà làwa ń ṣàlàyé lọ fúnra wa a ti ṣàlàyé mẹ́rin fún wa ń bẹ̀. àmẹ́ńṣán mẹ́rẹ̀ẹ̀rin a sì fara àlàyé díẹ̀díẹ̀ sí básìkò ti gbà wá mọ́ torí pé bàbá gbàgbọ́ a gbọ́dọ̀ mọ pàápàá ìgbàgbọ́ yìí tábàlà gbọ́ náà gbọ́ lápèjúwe kí ni ta gbà lérò pẹ̀lú ìgbàgbọ́ ta la gbàgbọ́ tábàlà gba kíra ọlọ́run bá gbọ́ kí ni tí a ń bẹ̀ báwo ló ṣe yẹ ká gbàgbọ́ bákan náà abala gba mọ̀lẹ́kà gba àwọn òjíṣẹ́ àtàwọn nǹkan míì náà tánábì fi fún jìbìrìlì ní èsì agbọ́dọ̀ mọ̀ ń pa níta nígbàgbọ́ tí ìgbàgbọ́ ìgbọ́dọ̀ yé wa kò gbọ́dọ̀ dàrú mọ́ wa lọ́wọ́ torí pé àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí téèyàn ò bá nígbàgbọ́ sí kèfèrí ní òmò ẹ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́ àti wá ṣàlàyé mẹ́rin fún wa ń bẹ̀ mẹ́rin wo la ṣàlàyé òun náà ni ká nígbàgbọ́ sọ́lọ́ ká nígbàgbọ́ sàn màláíkà ká nígbàgbọ́ sí àwọn tírà ọlọ́run ká nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ tá a fi àwọn tírà yẹn rán gbogbo àwọn òjíṣẹ́ mìíràn tá a fún tírà gan ká nígbàgbọ́ sí wọn àìsàlàyé díẹ̀díẹ̀ lábẹ́ ìkọ̀ọ̀kan fún wa yìí tí àwọn jẹ́lẹ̀ karùn-ún tá máa tẹ̀síwájú bí iznillahi ta'ala òun náà ní ká nígbàgbọ́ sí ọjọ́ ọ̀gbẹ̀yìn yìí tí a mọ̀ sí al-iman bil yawmil akhir ká nígbàgbọ́ sọ́jọ́ ọ̀gbẹ̀yìn àkọ́kọ́ náà kí ni àgbàlérò pẹ̀lú ọjọ́ ọ̀gbẹ̀yìn kí ni tá fi pè lọ́jọ́ ọ̀gbẹ̀yìn tá ni pé ọjọ́ tọ́lọ́run bá tí yóò gbẹ ní kọ̀ọ̀kan wa pè ní ọjọ́ ọ̀gbẹ̀yìn òun náà ni pé ní ìgbésí alhayatu duniya ìgbésí ayé tó súnmọ́ tó súnmọ́ wa tó ń wó sì tán pẹ̀tà wa lọ́jọ́ gbẹ̀yìn èyí tá a máa lò lẹ́yìn ìgbà tí a bá kú tán tàbá lọ́jọ́ gbẹ̀yìn ìyẹn pé tá a bá nígbàgbọ́ lọ́jọ́ gbẹ̀yìn ní ta gbàlérò ojújọ́ tọ́nà gbèdè dìde lọ gbogbo ohun tí ṣẹlẹ̀ tá a bá ti kú ọ̀nà nígbàgbọ́ sí là ń pè ní ọjọ́ gbẹ̀yìn torí pé wọn a máa kọ̀ wípé ní mọ̀ọ́ta ẹni tó bá ti kún tiẹ̀ o kọ́ọ̀dì kọ́ ọmọ tí kejì àmọ́tò ìgbésí ayé ìgbẹ̀yìn tiẹ̀ ti bẹ̀rẹ̀ nu tó bá ti kú láwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tá padà máa ṣàlàyé lọ fún rárá wa nínú tá a tún pe ọjọ́ yìí ni yawmul qiyama ọjọ́ dìde tí ń kálukú dìde láti lọ pàdé ọlọ́run ọba ọlọ́run ni yawma yaqumu nnasu li rabbil alamin ọjọ́ táwọn èèyàn ó pẹ́ dìde láti lọ bọ́ lọ́wọ́ bá wọn. bákan ni à ń pè ní yaumul ba'th ọjọ́ ọ̀gbẹ́ǹde bákan náà nínú orúkọ rẹ̀ náà ni yaumuddin tọ́lọ́mù bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú suratul fatiha pé máàlìkì yaumiddin yẹn pé ọjọ́ ẹ̀san ọjọ́ tẹ̀yìn ó gbẹ̀san tí ó ṣe àdéhùn gbẹ̀mí wá ní àlìjàzá kò pé yóò máa lọ ṣẹ̀sìn lọ́rùn kọ́ ayé lèyìn ẹ ti ṣẹ̀sìn ṣùgbọ́n ọ̀run òun náà ni ọjọ́ ẹ̀san yamul hisab ọjọ́ ìṣirò àtàwọn orúkọ míì tí ọjọ́ ìtúni nínú tí a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni tí a gbọ́dọ̀ ṣe iyèméjì lórí ẹ̀ àìtí ìṣẹ̀lẹ̀ tó lọ́n sì ni yóò wáyé kò mínú pé kò ní í ṣẹlẹ̀ ìlọ́nà bá sọ́nà wa tọ́lá sọ pé ní inna sa'ata la'atiyatun la rayba fiha wa anna Allaha yab'athu man fil qubur ọjọ́ ọ̀gbìndì alìkìyàmọ̀ àtìyà ìtì ń bọ̀ ní o la rayba fiha kò sí iye méjì ń bẹ ọjọ́ yìí tí ó ṣẹlẹ̀ ní wa anna Allaha yab'athu man fil qubur àti gbọ́dọ̀ ṣe ròyìnròyìn nípa gbígbé dìde tọ́lọ́wọ́ bá gbé gbogbo ẹni tó wà nù sàárè dìde agbogbo ibi tí ìyẹn bá òkú wà kó fún ọlọ́run bá sọ́nà wa tààlà yóò gbé wọn dìde láti wá ṣe ìṣirò nínú hikima táàrí nínú ilé ọgbọ́n táàrí kan ni pé ìgbésí ayé tá a wá yìí àwa ṣiṣẹ́ ń bẹ̀ ni ẹ̀san ẹsẹ̀ wa dáadáa lèyẹn ṣe ni aburú ni ọ̀run ni ó ti gbà á káwá wípé ní èèyàn kan wáyé ó kàn ṣe dáadáa kò wá gba ẹ̀san kankan àbí èèyàn wáyé ó ṣàbúrú kò wá gba ẹ̀san tí aburú tó náà ṣe nǹkan kò ní bámu bámu ìyẹn ló fà á la gbọ́dọ̀ gbà pé ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alikiamu ètò ìgbẹ̀ni gẹ́gẹ́ bí déédéé ọlọ́run ọba subhanahu wa ta'ala ti fi ń ba ẹnì kọ̀ọ̀kan wá lò náà ọjọ́ yìí tààlà nígbàgbọ́ sí ó ní àwọn alamat àwọn àmì kí ó kàn ọmọ wa kó tó dé tó yẹ pé a padà mẹ́nubà díẹ̀ fúnra wa nígbà tí a bá sọ̀rọ̀ síwájú bi'idhnillahi ta'ala. bákan náà àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ tá nígbàgbọ́ sí nípa ọjọ́ yìí ó pọ̀ ara rẹ̀ ní sọ́álùl kọ́bùr mo sọ fún alẹ́ kan pé abala agbọjọ́ ọ̀gbìnlẹ̀ àlìkìyàmọ̀ bọ̀ gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ lẹ́yìn ikú náà ló ti kó sí ìgbà ọjọ́ ọ̀gbìnlẹ̀ àlìkìyàmọ̀ bọ̀ nínú tí ó sì ṣẹlẹ̀ òun náà ni ìbéèrè ìbéèrè lọ́wọ́ ẹni nínú sàárè ìbéèrè ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ oníkálukú nínú sàárè níta gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ni. bákan náà nínú tí yóò tún ṣẹlẹ̀ nínú sàárè òun náà ni azabul qabr ìyà sàárè kọ́lọ́run má fi ìyà sàárè jẹ wá. aw na'imuhu àbídẹ̀ra rẹ̀ ilé iná nínú tí yóò wáyé ni ẹni tó bá ṣe dáadáa yóò gbẹ̀san dáadáa tiẹ̀ láti inú sàárè náà ni ó ti máa rí sàárè ó jẹ́ pálásì tí ò sírú ẹ̀ láyé fúnru ẹni bẹ́ẹ̀ bákan tó bá ṣaburú láti inú sàárè náà ni ó ti máa rí àwọn àmì ìyà tí yóò máa jẹ ìyẹn ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni ó wáyé láyé rẹ̀ nípa tí abdullahi ibn abbas radiyallahu anhuma tí ó gbà wá tó ní ànábì ré kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì ànábì wọn sọ pé ní innahuma la yu'adhaban àwọn méjèèjì tí wọ́n wà nù sàárè yìí bẹ́ẹ̀ ṣe rí wọn wọ́n ń jìyà báwọn o wa ma yu'adhabani fi kabir ṣùgbọ́n kì í ṣe nǹkan ńláńlá náà ló fàyà fún wọn yẹn nǹkan kékeré ni ṣùgbọ́n aṣáláì mójútó àníbi ní ẹni àkọ́kọ́ nu wọn a máa tọ̀ láì fi gàgá di ara wáyà mi ni a máa tọ̀ ìtọ̀ a máa ta sí lára ẹni ẹ̀kejì a máa ṣòfófó káàkiri àwùjọ láti fi bàárín àwọn èèyàn jẹ́ ànábì wa ní kábọ̀njá àbí ewé tútù wa láti fi sí kò tí nǹkan yóò bá ti gbẹ ọlọ́bi ti sábà bí kíyà yẹn fúyẹ́ fún lásìkò ságbọ́dọ̀ gba ilé ìgbọ́ pé n ti ń ṣẹlẹ̀ ni ìyá sàárè àbídẹ̀ra sàárè yẹ ṣe wá nu àwọn hadith kan tí ànábi ṣàlàyé ẹ̀ fún wa nínú ẹ̀rí táwọn pé ìyá sàárè tún bẹ òun náà ni tọ́lọ́mọba sùpánà wa tààlà ń pa Fir'aun àtàwọn tó lọ́n jọ tẹ̀rí sínú omi ọlọ́n ní anáàrù yu'raduna 'alayha guduwan wa 'ashiyya Fir'aunu láàyè tó wà báyìí ń jìyà lọ́sàn-án lóru ẹ̀ wa yawma taqumu as-sa'a nígbà tá alìkíyàmọ̀ bá tún wá ṣẹlẹ̀ nínú orúkọ alìkíyàmọ̀ sáà ìyẹn gbé alìkíyàmọ̀ nígbà tó bá ṣẹlẹ̀ ọlọ́ni adkhilu ahla Fir'auna ashadda al-'adhab ẹ fífi rẹ̀ àwọn ọ̀nà sínú ìyà tó tó lágbára àìpé yìí ti ń jẹ lọ́wọ́ ìyà sàárè ní sì ń jẹun tó bá dọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ àlùkìyàmù ọlọ́ni ẹ fi sínú ìyà tó lágbára tó tún ju yìí ti ń jẹun lọ. ẹ̀wà rẹ̀ rí nínú pasọpa pé wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ ẹnu sàárè ọlọ́ba sùfàánà wa tààrà sọ fún wa pẹ̀lú ìsábìtì lọ́wọ́ lẹ́dínà àmọ́nù bìlkọ́ lè sábìtì ọlọ́run ní àáfẹsẹ̀ mùmìnì lẹ́nà àáfẹsẹ̀ rinlẹ̀ gbẹ̀ngbẹ̀ng yóò lè sọ̀rọ̀ tó dúró déédé láyé ẹni ọ̀rọ̀ wo ló dúró déédé tí mùsùlùmí dúró lórí ẹ̀ láyé oní la ilaha illallah wa fil akhirah àti lọ́jọ́ ọ̀gbẹ̀yìn bóun ni ó ṣe dúró déédé lórí ọ̀rọ̀ yìí lọ́jọ́ ọ̀gbẹ̀yìn òun nígbà tán bá ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ nù sáré jẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ onítẹ̀síìrì ṣe sọ. So wọ́n ìdílò lọ́ ọ̀dọ́ lèmín ṣùgbọ́n àwọn alábòsí àwọn ẹlẹ́bọ tán àti tọ́lọ́ àwọn kèfèrí ọlọ́run sọ wọ́n nù wọn ní rí ìbéèrè yìí dáhùn ọjọ́ gbẹ̀ǹde alkiam yẹn pé nígbà tó bá wà nù fàárẹ̀ ẹ̀rí pọ̀ lórí eléyìí tí mùsùlùmí ò gbọdọ̀ ṣe iyèméjì lórí ẹ̀ ní ohun tó tún ṣẹlẹ̀ láńpẹ́ ní fitinà tó lè kọ́bọ̀ fitinà tí ń ṣẹlẹ̀ nínú sàárẹ̀ ara rẹ̀ náà níbèrè tí a sọ yìí tánàbí wa muhammadu asálá tó ní inna adil umma tubtala fi quburiha gbogbo àwọn ẹjọ́ mi yìí náà ni wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ wọn nù sáré náà náà fìtínà béèrè ìgbìdánwò nù sáré fàlàwọ́lá à ń tàdá fanu àníbi ìbá rẹ̀ pé ní ẹ̀mọ́ ẹ̀sìnra yìí làdà àwùtòlá an yusmi'akum min azabil qabr allazi asma'u minhu. òun bá bẹ lọ́n pé ní tí ń gbọ́n bí ya sáré fáwọn tí ń jẹ́ nùbá ní kọ́lọ́n ọba kó tiẹ̀ jẹ́ kẹ́yìn náà gbọ́ ṣùgbọ́n tẹ́ bá gbọ́ ẹ̀ nífẹ̀ẹ́ sìn ẹ́ lòmíì mọ́ nígbà tẹ́ bá rí pé n lágbára ni n lágbára gan ni òkú òkú báyẹn mọ̀ wò rẹ̀ ni kí lóun fẹ́ ká mọ̀ bí hadithi wọ́n fẹ́ ká mọ̀ pé ní ìgbìdẹ́wọ̀n bẹnu sáré bákan náà ìyá ń bẹ́ńbẹ́ kéèfì ń bẹ́ńbẹ́ fẹ́ tó bá ṣe dáadáa hadithi wa nù sọ̀rọ̀ muslim nínú tí ó ṣẹlẹ̀ rí lẹ́yìn ìgbà yẹn wá kó alba'af ìgbé ni dìde nínú sàárè lẹ́yìn ìgbà tí yẹn bá lògbà tí yẹn ń lò nínú sàárè tán bóyá náà kẹ ló wà ní àbínú ìyà ìyẹn là ń pè ní hayatu barisakhiya ọ̀nà tètè wá gbé dìde kú ń bẹ́ láti wá lọ ṣèṣirò ọlọ́run bá sùpánà wa ta láǹfọ̀mọ́ pé ní sáà àmàlẹ́dínà káfàrú àmlà yorùbá àṣù àwọn kèfèrí àwọn ń lérò pé ọlọ́run ní gbé àwọn dìde kó lè sọ fún wọn pé bàálà rárá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ tí ń rohun o pọ̀rọ̀ bí mo fọ́ náà bá àmì búra látó bọ́ àtún àágbẹ̀yìn dìde o súnmọ́ látún náà bá òun náà àmì tún gbogbo ń tẹ́ wá ṣe níṣẹ́ pátápátá láàfún yín ro rẹ o wàzálìkà alàlá ìyẹ̀sí rẹ eléyìí rọrùn fọlọ́run kì í ṣe ní tó lè fọlọ àgbẹ̀yìn dìde o ẹ má rò pé ní tẹ bá ti kú ikú lòpin ẹ̀dá o ìgbésẹ̀ ayé tó súnmọ́ jù tó kéré jù tí ò tiẹ̀ pọ̀ rárá náà ni ìgbésẹ̀ ayé tá ń lò yìí ìyí tá a lò lẹ́yìn ẹ̀ pọ̀ jùlọ ọlọ́ni yawma yarawnaha ọjọ́ tẹ́yìn bá rí ọjọ́ ọgbẹ́ni alikiyama lam yalbasu ka'annahum yawma yarawnaha lam yalbasu illa ashiyatan aw duhaha ọjọ́ táwọn èèyàn bá rí ọjọ́ ọgbẹ́ni alikiyama máa rò pé ní ah, ayé tá a lò yìí àbá àti ẹ̀ lójú ọ̀rọ̀ àárọ̀ kan lọ àbá sì kò yálẹ̀ ta kò tiẹ̀ tójọ́ kan yẹn pé kódà ẹni tó lo ẹgbẹ̀rún ọdún bẹ́ẹ̀ tí ń lọ láyé ànábì wa nú àwọn gómìnà rò pé kò péjọ kan ká tó wá sọ pé èyí tó yẹ pé ní lọ àbí kò tiẹ̀ tọ́gọ́rùn ọdún téèyàn lò èyí mọ̀ rò pé òun lò kankan ọlọ́run fi pé ní ọjọ́ yìí ti ń bọ̀ ni èyí ni mo rò pé ní à bó ló ṣe wá rọrùn láti gbé wa dìde padà ni ala ọlọ́run sọ fún wa ní sọ́ọ̀tù ya ọlọ́run sọ fún wa sọ́ọ̀tù ya sí pé kúl ilé anábì sọ fún wa pé ní yìí alẹ́bí àyìnṣẹ́ àhà awàlámọ́rọ́ ọ̀hún wà bí kúl kálíkì ní àlẹ́yìn nígbà tí kẹfìrí kan mú egungun tó ti ń kú tó ní abóòlù ọlọ́run ti fẹ́ gbélé yìí dìde bóòlù ọlọ́run ti fẹ́ kélé ìjọ ọlọ́run ilé anábì sọ fún wa pé ẹni tó dá lákọ̀ọ́kọ́ náà ni ó gbé dìde wọ́wọ́ bí kò lè kálíkìn alim torí pé ó mọ̀ nípa gbogbo ẹ̀dá gbogbo tí ń kálukú wà ibi tá ń sin sí àtẹni tó jẹ́ pé ní hàn sí ẹ̀sìn gan ọlọ́run ọmọ kálukú ọlọ́run sọ fún anu sọ́tò rúm ọlọ́run wà wà lẹ́sìn yẹ́bùdà olùkọ́lùkọ́ ọlọ́run yìí náà ló dá ẹ̀dá alákọ̀ọ́kọ́ súnmọ́ yòóhìndù yóò tún dá wọn padà wá gbé dìde wà wúwo ahawanu kódà ìdápadà wáyé ahawanu àlè ó ti rọrùn pátápátá gbà ìtí ò lé ní sunu tí a gbọ́dọ̀ nígbàgbọ́ tá a bá ń sọ̀rọ̀ yawmul qiyamah òun náà ní alba'as ìgbédìde ìgbédìde tọ́nà ọba subhanahu wa ta'ala tí yóò gbédè gbogbo ẹrú dìde tó bá gbé adìde yìí yóò wá kó wa jọ nínú tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama nù alhashiru ìkójọ ọjọ́ àkójọ ńlá tí ò sí irú ẹ̀ wọn bá sánà wa tààlà ń sọ fún wa ní sátìrì káhàf ọlọ́ni wa sarnahum àwọn akó wọn jọ falamuno garden minimum ahada a nífẹ̀ẹ́ nìkankan lẹ́nu wọn gba gbàgbé lágbájá ni wọn gbàgbé tàmàdó ni rárá o kò sẹ́ni kankan tí wọ́n gbàgbé gbogbo ẹ̀dá pátápátá náà ni yóò wà lórí àkójọ yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ dé dópin. ọlọ́run wàá kó gbogbo ẹ̀dájọ́ agbọ́dọ̀ nígbàgbọ́ sí àkójọ yìí ìṣesí wo làwa wà níbi àkójọ yìí ni anagba sọlá ń sọ fún wa nínú hadith tí àwa aisha gbà wá radiyallahu anha tó wà ní sahih bukhari àti muslim ya aisha ní sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tí anabi òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ń sọ báyìí jọ kan pé yóò ṣàrò náà tó yá ọmọ àlùkìyàmà wọn ó kó ìyànjọ lọ́jọ́ ọ̀gbìndì àlùkìyàmà òfà àkàn ní ẹni tí ò wọ bàtà ẹni tí ò wọ bàtà bàtà olóhùn lálẹ́ mi ń lò ní bàtà tí ó ga ni èyí tó kúrú ni onírin ni oníke ni àtonírin àtoníke gbogbo ohun tó wù ká kò ní sẹ́nìkankan tí ò bàtà ń jọ náà. àtẹni tó yẹ pé ìjọ kan bàtà kan ni kò ní rí ààbọ̀ bàtà gan ni pé yóò rò dìndín jọ náà wọ́n bí wàdí láìwọ̀ bàtà gúrúlan ọ̀rọ̀ọ̀tàn afọ̀n ọ̀rọ̀ọ̀tàn ní òhù láìwọ̀ kankan gúrúlan bákan náà láì dábẹ́ bọ́lá ọba sọ́nà wa tààlà yóò ṣe gbé wa dìde nu tá a gbọ́dọ̀ nígbàgbọ́ síbẹ̀. gbogbo ẹni tó lówó ńlá aṣọ ńlá ńlá kò ní láṣọ kankan tí ó dábòra ẹni kan ká aṣọ tó ńlá fi ṣe kálukú kọ kò ní sí lára àyànjọ náà bọ́lá wọn bá ti dá wa ta wáyé tá àwa sọ wá bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́ ó dá wa padà. kúlùtù ìyàwó aisha láwọn sọ fanabi pé ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run an-nisa war-rijalu jami'an yanzuru ba'duhum ila ba'd ọkùnrin àtobìnrin gbogbo wọn lápapọ̀ máa wúra wọn kọ́ọ̀lù anabi ni ya aisha al'amuru ashadu mi an yanzuru ba'duhum ila ba'd ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ojú péyàn kan wojú ara ẹni lọ kò sẹ́ni tí ó rí tẹ́ni kejì ro ìbọ̀tọ́ lọ́n fi ròyìn jọ ìyá ọmọ yẹ̀fẹ́ rùlùmárì min akhi ọjọ́ tẹ́yìn ó fà fún ọmọ ìyá rẹ̀ wa ummihi wa abi yóò sà fún bàbá yóò sà fún ìyá rẹ̀ wa sahibatihi wa bani yóò sá fún ìyàwó rẹ̀ yóò sá fọ́mẹ̀ ìkólè mọ́rẹ̀ ìmìnì ìyàwó mọ́ ibi ṣáànù yọ̀gbọ́n ni torí pé situation ti ń kálukú wa ńjọ́ náà situation ti ń kálukú wà yóò tó kò ní jẹ́ kí orí ẹnìkejì kò ní jẹ́ kó tẹ ẹnìkejì rò ń kálukú mọ́ bá tiẹ̀ yìí ni fagbọ́dọ̀ nígbàgbọ́ sí pé bọ́lọ̀ ń bá gbé àdìdẹ tán yóò kó wa jọ níbo ni ó wàá kó wa jọ sí àti wàá kọjú ìyẹn ò kàn wá ọlọ́run kó wa jọ gbogbo ẹ̀dá pátá sáàyè kan náà ìṣesí tó sì fi gbé oníkálukú dìde yóò tún máa túmọ̀ sí gbẹ̀yìn sí iṣẹ́ láyé sí ọlọ́ni yawma nahshurul muttaqina ila rahmani wafudan àwọn olùpáyọ̀ ọlọ́run ọlọ́run gbé wọn dìde ẹ̀rí lápapọ̀ abọ́lọ́wọ́n ọba ọba ọba oníkẹ́ẹ́ gbàtọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ àwọn kẹfẹ́rẹ́ ọlọ́ni wa nahshuruhum yawmal qiyamati ala wujuhihim umyan wa bukman wa summa àwọn kan wà tá a gbé dìde lọ́jọ́ ọ̀gbìndẹ̀ àlìkìyàmà tó yẹ pé ní ojú wọn ojú afọ́jú náà gbé dìde bukman wa summa wọn ní gbọ́rọ̀ wọn ní sọ̀rọ̀ ọlọ́run náà kàlá gbèdè yẹn ké bí ìdìde bí ìgbédìde òdì. àgbọ́dọ̀ nígbàgbọ́ sí ìgbédìde lára ń tí yóò tún ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmọ̀ bá tún nígbàgbọ́ sí òun náà ní alìṣìṣàb ìṣirò àkọ́kọ́ kó tó kan ìṣirò yìí agbọ́n nígbàgbé àṣàfáà ìṣìpẹ̀ tó tọ́lọ́run bá gbé wa ààyè kan làá wà tá a ṣe kan rí ń bẹ́ẹ̀ tó yẹ pé ní oògùn ó bo kálukú bó bá ti ṣe iṣẹ́ ẹ̀sẹ̀ sí ni kò ní sí gbòógì tí ó dì í yànjọ́ náà àyàfà àwọn tí ànábà wọn sọ sọ́lá tó sọ pé gbòógì ó dì í láwọn tó ṣe àwọn iṣẹ́ ẹ̀rẹ̀ kan táyọ̀ gbà á láti mọ ìyànnà náà níbí. oògùn ó bo kálukú bó bá ti ṣe àìdáa sí ni àrẹ tó yẹ pé oògùn ó dárú àrẹ pé yóò mú dọ́rùn àrẹ pé ẹsẹ̀ rẹ̀ náà ni ó mú dé àtẹ́ni pé ẹ̀tì ẹ̀ ní rí òun gangan mọ́ nínú gbógun òṣèbò àfihàn tí wọ́n wà ní bòògì tọ́nà ọba sùfánà wa tààlà tí ó fún bòògì tí ò ní tàn ní rí nira báyìí làámọ ẹbẹ kése sáàtì àmọ́ pé kọ́nà ń tẹ̀ wàá ṣèdájọ́ kí n kálukú mọ ibi tí ń lọ bálùjẹ́ náà níbí náà ni kí ọlọ́ba sùfánà wa tààlà kó tó wàá ṣèdájọ́ yìí à ń lọ bá àwọn ànábì ọlọ́run ẹ bá abẹ lọ́hùn ẹ bá wa ṣìpẹ̀ ó ti yẹ ká mọ ibi tá ń lọ torí pé ààyè tá a wà yìí ìnira pọ̀ ń bẹ. a bá àwọn ànábì ọlọ́run gbogbo náà wọn pé ah, ọlọ́run bínú lónìí níbínú tí ò bírú ẹ̀ rí àwọn ò lè lọ bọ́lọ̀ bàbá wa ádámọ̀lá àkọ́kọ́ yóò mú ẹsíkìsì wá pé ọlọ́run bínú lè ní níbi tí ò bínú ẹ̀ rí àti wípé ní èmi náà ṣe lẹ́sẹ̀ kan tí n fi ń tijú láti lọ bá tẹ́lẹ̀ṣẹ̀ náà onímọ̀jẹ̀ sòmù jẹ́ òun lè bọ́ bẹ́ẹ̀ lànàbíwá Ibrahim náà ká ah, ọlọ́run bínú lè ní tí ò bínú ẹ̀ rí ànábì Ibrahim náà mú ẹsíkìsì wá bákan náà ni ànábì wa Musa ànábì wa Isa àtọ̀kọ́nà tá a dárúkọ yìí ni àwọn olùlà azmi ni wọ́n nílà ànábì wa náà àwọn tí típò wọn tó ga náà àwọn ànábì ọlọ́run jẹ́ bá ṣàlàyé fún wa ń jọ o nígbẹ̀yìn gbẹ̀yìn a lọ bá ànábì torí pé àwọn ànábì ọlọ́run inú mọ́ sọ pé ẹ lọ ọdún ẹrú kan tó lọ́n ti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì òun ló ka lóṣòó láti lọ bá ọlọ́run ọba láti ṣe ìṣìpẹ̀ fún àwọn alimokif gbogbo ẹni tó kójọ yìí tí kálukú sí wa náà nira tẹ́nìkan ò rí tẹ́nìkan rò anábà Muhammad sallam ló wà lọ bá ọlọ́run ọba pé bẹ́ẹ̀ ni ìṣìpẹ̀ tẹ́sán ánàláhà èmi náà ní ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba nítawọn yóò sọ fún anabi rẹ pé aláàtàrọ mọ náhànú fi wo ṣe síta wa ìnira yìí pọ̀ aláàtàrọ ọmọ akọdì balagana ọ ní tó kàn wá ni nínira anabi wà lọ bọlọ anabi nífa àti tahtal arish ń wá wá lábẹ́ òun dùn sábẹ́ àlàárà sí fa akọ̀ sáájidan li rabbi anabi náà ní bẹ́ẹ̀ lọ́n dàrẹ́tì bẹ́ẹ̀ onú kọ̀ọ̀kan forí balẹ̀ fọ́lọ́n ọba náà ìtànẹ́bí wà wíńjọ́ náà gan-an tọ́nà òfin ní kó sípẹ̀ ànẹ́bí ní ọlọ́run tẹ̀tẹ̀ kọ́run nígbà tó ń bá forí kan lẹ́nu tó ń fi ṣe fún ọlọ́run ọlọ́wà ní ya Muhammad irfa arakak rẹ Muhammad gbórí sókè sal tòótọ́ béèrè tó bá wù ọ́ ká fún ọ. ishfa tòṣàfà ṣìpẹ̀ àásìpẹ̀ rẹ̀ ànẹ́bí wàá gbórí sókè tí wà á ṣẹ̀ṣẹ̀ wà á ṣìpẹ̀ ń ṣìpẹ̀ kí kọ́lọ́n tiẹ̀ ṣe ìdájọ́ láàrin àwọn ẹ̀dá èyí là ń pè ní àṣàfà àtòlùọ́sìmọ̀ ìṣìpẹ̀ tó tóbi jù tí ò sẹ́nì kankan tí ó ṣe ń jọ́nà àyàfà nígbà Muhammad sọ̀rọ̀sọ́lá oní là ń pè ní al mahmud ààyè yìí àyè àpọ́nlé tí ò sẹ́nì kan tí ó sì kejì ànábì ṣìpẹ̀ yìí tọ́lọ́ba subhanahu wa ta'ala ń rí fa àti pé àṣà àṣà yàbọ̀ àṣà kà rabbuka maqaman mahmudan àyè yìí ni pé ọlọ́run gbé ẹdí láàyè yìí kan àyè àpọ́nlé kan nípa àyè ìsìnkà yìí ni. ànábì wa ti pé lọ́lọ́run bá subhanahu wa iṣẹ́ wa máa ṣèdájọ́ àwọn ẹ̀dá agbọ́dọ̀ gba ìsìnkà yìí kọ́ àtàwọn ìsìnkà míì tí ó tún wà ní ẹ̀yìn eléyìí. bákan náà alifisab ìṣirò agbọ́dọ̀ gbàgbọ́ ẹlòmíràn ní káàbọ lọ́nà ti wá sí ìṣirò gbogbo ẹ̀dá ẹ ó bá ṣe pọ̀ tó tó yẹ pé ní kéèsì ní ẹlòmíì gan-an tẹ́sì tí ó wà lọ́rùn rẹ̀ ò níye bó ìdáná ti wá ṣe ìṣirò gbogbo ẹ̀dá ọlọ́run ṣe ìṣirò gbogbo ẹ̀ o kódà ọlọ́run yẹn ara rẹ̀ tí èso ọ̀nà kan máa ń lu Qur'an ọlọ́run ní sẹ̀rẹ̀ al ọba ayára adájọ́ lòun àwọn táyé náà mọ pòròfóònù ẹ̀ náà mọ àjọ ẹ̀yìn ẹ̀ àtúnṣún kéèsì síwájú kéèsì ẹ̀yọ̀ kan ó lè gbẹ̀rún fọdún mẹ́ta gbogbo ẹ̀dá ọlọ́run bó dájọ́ wọn ní kíákíá ní yàrá a gbọ́dọ̀ gba ìṣirò náà gbọ́ ọlọ́run wa mọ̀ mọ̀ ó ti àkìtàbà òbí ẹ̀mí ní ẹni tọ́lọ́run bá ní kó gba rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún fàfáfà yóò ìṣirò tiẹ̀ ìyẹn pé tí ó rọrùn ni ẹni kí ni tí wọ́n ṣe fẹ́ ni tọ́lọ́mù bá ní kó gba tíra ìpẹ́ lọ́wọ́ ọ̀tún ìṣirò tí mo jẹ́ àlàárùdù wọ́n kàn fi ń tó ṣe yẹn náà ni wò ó ń tó ṣe rè kọ́lé máa parí ṣùgbọ́n tọ́lọ́mù bá ń bí pé kí ló tó fi ṣe lé tó fi ṣe lé wọ́n ní kò ní bọ́m̀bẹ̀ gẹ́gẹ́ bó ẹni tọ́lọ́mù bá ń béèrè pé kí ló tó ṣe lé tó ṣe lé kò lè bọ́ yóò jìyà ni ṣùgbọ́n àtọ́ bá jẹ́ ní rí ọ̀nà kan fi hàn wọ́n pé iṣẹ́ rẹ̀ rèé yìí látún gbọ́dọ̀ gbàgbọ́ pé sọ́ọ̀f àtún ẹ kínú tààtún nígbàgbọ́ sí nípa tí ó ṣe lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù ní ìgbà ìwé iṣẹ́ ẹni ìgbà ìwé iṣẹ́ ẹni àwọn iṣẹ́ wa ta náà ti ń kọ tán fi kankan pamọ́ gbogbo ẹ̀ láàrí kedere ń jọ yìí kíkẹ́ ìfèrè wọn pé mọ́lẹ̀ azal kitab irú ìwé wo mo gbà yìí tẹ́ pé láàyò bá dèrò saghiratan wala kabiratan illa ahsaha tí ò fi n tó kéré lẹ̀ àbí tó tóbi láì pọ́nkọ̀ gbogbo ẹ̀ ló kọ́ ọ̀rájàdú mọ̀ ámìlú àbírọ̀ gbogbo téèyàn ṣe ni ó bá ń bẹ̀ báyìí tí ó pẹ́sẹ̀ntì fẹ́ wá jẹ́ yẹn tó nàdẹ́ ni mo wá káàkiri ayé náà mo wá fáìlì yẹn náà ó ti wà tẹpẹtẹpẹ tí yóò dé bá lọ́rùn bẹ́ẹ̀. nkàlùkù gba ìwé iṣẹ́ rẹ̀ tí wọ́n máa fún pé ikra kitabak ìwọ náà ka nǹkan tó ṣe káfà àbínáfíkà alayka al-yawm káfà àbínáfíkà alayka hasiba yẹn pé ìwọ gan tó dára jọ fúnra ara rẹ̀ torí pé ìtọ̀ọ̀ṣe náà ló wà lákọọ́lẹ̀ ilé nínú tí a gbọ́dọ̀ tún nígbàgbọ́ sí ni pé sọ́ọ̀f àmàlì ìwé iṣẹ́ kálukú èyàn ó gbà nu tí ó ṣẹlẹ̀ ọjọ́ ògbẹ́dẹ alìkíyàmọ́ ni. bá a ṣe ń tó yìí olùyẹ kí bí ó ṣètò tẹ̀lé àwọn kóòtù mọ́ ń ta àkànfẹ́ kámọ̀ ní àwọn nǹkan yìí ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan. bákan náà nínú tí a tún gbọ́dọ̀ nígbàgbọ́ sí oní alimizan òṣùwọ̀n ẹṣẹ́ tí ó ṣẹlẹ̀ ọjọ́ ògbẹ́dẹ alìkíyàmọ́ tí wọ́n wọ̀n ẹṣẹ́ kálukú. wọ́n ní òṣùwọ̀n yìí àwọn iṣẹ́ tẹ̀yàn ṣe wọ́n tún wé èèyàn tó ṣiṣẹ́ náà bá a ti sínú torí pé ààrẹ rí fún pé wọ́n wọn ẹṣẹ́ àtẹ̀rẹ́ rí fún pé wọ́n wọn ẹni tó ṣiṣẹ́ náà èyí ni máa wò pé ní àbò náà ti fẹ́ wọ̀n rún bó náà ti fẹ́ kóhun jọ tán rí wọn bó náà ti fẹ́ wọn òótọ́ téèyàn ń sọ ẹni tó ń sòótọ́ bó náà ti fẹ́ wọn sí aburú ìyún ọ̀kan wá nǹkan kọ̀kọ̀ ló jẹ́ sí wa a gbà pé wọ́n wọ̀n ẹni tí iṣẹ́ rẹ̀ bá ti kó sún wọn yóò máa jẹ́ ní ìkẹ́ ẹni tó bá jẹ́ pé iṣẹ́ ẹbú rẹ̀ ló pọ̀ jù òun ló bá ìyà tiẹ̀ náà pàdé ọlọ́ni fáwọn ọmọ ùtì àkìtàbà òbíyẹ̀mí ní ẹni tó bá gba ẹfọ̀n fáwọn ọmọ nsákòlá ti mọ̀ wá sínú ẹni tí òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ bá wúwo tí wọ́n á kú síbẹ̀ tí ewu òun náà ní iṣẹ́ rẹ̀ àbẹ́ni gan tó náà jẹ́ ni retí mọ́ níwà lára rẹ̀ fàwọn àfi ẹ̀yìn sàtìrọ̀ ọ̀bẹ̀yà inú ìgbésí ayé ìrọ̀rùn ni ó máa gbé lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmá wà á máa mọ̀ nìkan fatima wà àfihàn ẹni tó sùn wọn tiẹ̀ bá kéré tó fúyẹ́ kí ni ó jẹ́ kó fúyẹ́ ń náà ni pé iṣẹ́ ibi ní í ṣe ẹni bẹ́ẹ̀ fa umuhu hawiya inú náà hawiya ni ó máa jẹ́ ibùsẹ́ rí sí òṣùwọ̀n ti tí àwọn iṣẹ́ tí èèyàn ń ṣe síbẹ̀ nínú pé iṣẹ́ tí èèyàn náà kó síbẹ̀ ààrẹ rí fún jantere ara rẹ̀ ní hadith tó wà ní sahih bukhari tí anábà mọ̀sálán tó ní kelimatan àwọn gbólóhùn méjì kan wà khafifatani ala lisan àwọn gbólóhùn méjèèjì yìí ó fúyẹ́ lẹ́nu láti pè ó dùn ún sọ lẹ́nu. tẹ̀kìlátánù fìlìmìzán ṣùgbọ́n tó bá kó sósùn wọn yóò jẹ́ kó tẹ̀ wọ́n eléyìí fi yẹ pé ní iṣẹ́ gbólóhùn yìí iṣẹ́ tó yẹn ó ti tẹ́ kó sósùn ni. kí gbólóhùn bá náà kí gbólóhùn náà àná jẹ́ pé subhanallah wa bihamdi subhanallah al-azim gbólóhùn méjèèjì yìí ó fúyẹ́ lẹ́nu ṣùgbọ́n ó wo nínú òṣùwọ̀n ilé ń jẹ́ yẹ pé gbólóhùn yìí wọ́n fi sínú òṣùwọ̀n bákan náà lànà gbà mùsùlùmí ọ̀sọ́lá ló sọ fún wa nínú hadith mi ìpè ní subhanallah walhamdulillah àmọ́ ẹ̀jẹ̀ tí ó sùn wọn ṣẹ́ yẹn kò wúwo bákan náà ló sọ fún wa pé asitọ́lù amal fi mizan al-abdi yawm al-qiyamah husn al-khulq bákan náà ló jẹ́ kó yẹ kó ní ìwárí inú tí ó jẹ́ kí ó sùn wọn mùsùlùmí kò wúwo ni gbogbo àwọn ilé iṣẹ́ ni èyí tó wá jẹ́ pàmò bá ní gbólóhùn la ilaha illallah tánàbí ni wọ́n fi sọ́sùn arákùnrin kan lọ́jọ́ gbẹ́ndẹ̀ alikiyama òun nìkan fúnra rẹ̀ gbólóhùn yìí yóò sì tẹ̀wọ̀n ju gbogbo iṣẹ́ aburú tó ṣe lọ torí bó ṣe pọ̀ tó torí pé kò ṣẹbọ agbọ́dọ̀ gbà kó tún wọn tí ń bẹ̀ ń tún fi wọn ṣẹ wa bóun náà ṣe wọn ìyẹn ni ò yá wa a gbọ́dọ̀ gbà kó sùn ẹlẹ́nu méjì ni jẹ́bùsọ wa ní hadithi tí akóòtù gbẹ̀yìn yìí tánàbí ní iṣẹ́ aburú tẹ̀mí ẹ ṣe wọ́n gbé sí ẹnu òṣùwọ̀n kan aburú yìí lọ gbá ẹni oníbi fáìlì náìtì náà ìkọ̀ọ̀kan gan-an téèyàn bá wo èèyàn lérò pin ẹ̀ gbogbo ajá aburú wa náìtì náà ibẹ̀ wọ́n wá gbé lá bìtọ́kọ̀ ìyẹn pé bíi ìtọ́kọ̀ bíi káàdì tí láéláé ńlá wà ní tí ọkùnrin ìgbàgbọ́n gbé sínú òṣùwọ̀n kejì ó sì tẹ̀wọ̀n ju gbogbo ṣe yìí lọ lẹ́fìn apẹ́ òṣùwọ̀n ẹlẹ́nu méjì ni. bákan náà ààrẹ rí i pé wọ́n tún wọn ẹni tí ń ṣiṣẹ́ náà ìlànà ìgbà sọ̀rọ̀ sọ́lá ó sọ ní hadith kẹ́kọ̀ọ́ àmì ẹni tí ó ṣe gbangba tó wù láwùjọ tó tóbi lára tí ò ní wọ̀n ju jàǹdà àbà òwúdò lọ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkàmọ̀ tí ò ní wọ̀n tó yẹ ẹ̀fọn nígbà tí ó ṣiṣẹ́ rí ó fi hàn pé ní wọ́n ń wọ ẹni yẹn gẹ́gẹ́ nu hadith ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé ní hadith ibn Mas'ud tó ní òun gorí igi láti lọ jáde pákó ibn Mas'ud sì ní èèyàn wẹ́lẹ́ ń jẹ́ ni èèyàn tó jẹ́ pé ní kò sanra ni kò lára ni bábẹ́fẹ́ ti bẹ̀rẹ̀ sí sí aṣọ kúrò ní ẹsẹ̀ rẹ̀ táyẹn wá ń wo ojúgun rẹ̀ àwọn afojúgun rẹ̀ rìn ojúgun ti kéré àdúgbò tó fún ọ pé mímọ tẹ̀lé hakun kí ni ẹrí tẹ̀lé ni o kọ́ọ̀lù yá nàbí yàrá mi bí kọ́tì sàkọ́ yìí àwọn bí kí ojú ogun mímọ tí ń ṣe kéré yìí ni tó fẹ́lẹ́ fakọ́ọ̀lù àdúgbò sọ fún ẹ pé ní wàlẹ́bì náà sì bìyẹ́dẹ̀ mo fi ẹni tí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ mo fi búra náà lọ́lọ́wọ́ bọ̀ bá àlekè ọlá láwùmọ̀ aston filmizan min uhudin ojúgun méjèèjì tẹ́wọ̀n yìí tó bá gbé sórí òṣùwọ̀n lọ́jọ́ gbìndé àlùfíàmọ́ ó wúwo jòkè ó dùn lọ ó lágbára jòkè ó dùn lọ àní sì mọ̀ bó ké ó dùn sí ga tó bó ṣe bó ṣe fẹ̀ tó àtẹ́mìjẹ́ pé yá pé ní ojúgun Ibn Mas'ud ó tún lágbára ju òkè ó dùn lọ kí ni a fẹ́ kọ́ ń bi eléyìí ó ní pé ní ojúgun yìí náà wọ́n tún wọn àti pé wọ́n wọ ẹni tó ṣiṣẹ́ wọ́n wọ ẹsẹ̀ rẹ̀ nu ti agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ni bákan náà ni afirot inú tí ó tún ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ alikiyama ni sanabi sọ pé ọ̀nà kan wà tá a gbà kọjá jisirun bíi afárá ni bíríìjì ni mọ̀mùdúdú alámọ́tìní jahannam wọ́n nà sórí iná yẹn pé iná ló wà lábẹ́ rẹ̀ iná ló wà lábẹ́ rẹ̀ kò sẹ́nìkan tí ò ní gbàbẹ̀ kọjá ìlọ́lọ́ba sọ̀rọ̀ wa ta'ala ń sọ fún wa nùsùlátù Maryam ọlọ́ni wa inna minkum wa in min afwan wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya ọlọ́ni kò sẹ́ni kankan nù yín tí ò ní gbàgbé iná ìkọjá dandan ni ẹ gbàgbé kọjá nínú fàyíkẹ́ náà ìyàwó àníwẹ̀kọ́ àwọn àgbàgbé kọjá tí ò wá wa ànábi ní ọgbọ́n tọ́lọ́ ń sọ lẹ́yìn rẹ̀ ni pé túmọ̀ nùnẹ́ jìnlẹ̀ sí iná takọ́ wà nẹ́fàrú bọ́ọ̀lì mí iná fi ìhà jèsè ìyà nínú wàhálà àwọn tí wọ́n payọ̀ ọlọ́run wàhálà wọn wọn làwọn ẹni kó sínú náà àwọn kèfèrí náà máa bọ́ síbẹ̀ ànábì àwọn ọ̀sán náà ló fi ṣàlàyé bóyá lè yẹn ó ti kọjá láàyè yìí nínú ààyè tó lágbára jù ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámọ̀ ni tí ó ṣẹlẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ alikiyama ó ní ìgbà ayé sèrọ́ọ̀tì yìí kọjá tí anábà sọ̀rọ̀ sọ́lá ọlá ara àwọn èèyàn tí wọ́n kọjá bí ìgbà pé ètìmọ́tẹ́ tí wọ́n lọ fi lẹ́ẹ̀kan náà àmọ́ tí wọ́n ti ó sẹ́ bí ìgbà kójú fẹ́ rọ̀ àtàrà pé ní iṣẹ́ eré wọn tí wọ́n ṣe dá tó ń ti bí afárá ìbò ṣe fẹ́lẹ́ tó yẹ pé ní òkun ẹni tí ó wà ń bẹ̀ ó fẹ́lẹ́ ju òkun lọ bákan náà náà ló tún mójú abẹ lọ tòun ti bẹ́ẹ̀ àwọn yẹn kan kọjá wíwà pé ti máa tẹ́ni àwọn kan kọjá bí ìgbà pátẹ́gùn ti ń fẹ́ ni ẹ̀nà pé pátẹ́gùn bá ń fẹ́ kò yára tó kéètì mọ́sẹ́ lẹ́ẹ̀kan náà àwọn èèyàn tó tó pèlè alákọ̀ọ́kọ́ bákan náà àwọn kan kọjá bí ìgbà pé ẹ̀sìn ń kárí ni àná òtótó àwọn tó dàbí ìgbà pé atẹ́gùn fẹ́ ni tiwọn àwọn kan kọjá wíwà pé nǹkan ọ̀gùn lásán jẹ́ àràǹkúnmí rìn ni ìgbàdo wípé àwọn tí wọ́n rìn kọjá nọ́mbà àbẹ́yẹn ṣe ń rìn àwọn tí wọ́n fàyàwọ́ kọjá bí iṣẹ́ kálukú bá ṣe rí bẹ́ẹ̀ náà ni yóò ṣe kọjá láàyè yìí àwọn tí wọ́n á jẹ́ ní ibi àwọn ọmọ ẹja síbẹ̀ kọlọ́nkó làwà alánàbí ọmọ sọ́njọ́ náà pé Allahumma sallim Allahumma sallim ọlọ́run dákun làwọn ọlọ́run dákun làwọn torí pé ní ààyè ìbẹ̀rù bójó òun náà ní ààyè yìí bákan náà nínú tí a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí nínú tí ó ṣe lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ òun náà ní audu nabi odò àbàtà tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó fún ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ànábì wa muhammad sallam tí ó ròyìn rẹ̀ fún wa nínú àwọn àhàdíìsì tí ó pọ̀ ara rẹ̀ ní tó wà ní sọ́yọ́ Bukhari àti muslim حديث مالك بن أنس فأنا بني إن قدر حوضي bí haúdù mi bí ó ṣe bó ṣe tó kama bayna ailata wa sana'a min al-yaman bí ààyè tó wà ní aila ní aila yẹn wà nílùú urdun lẹ́ni ní jordan bó ṣe fẹ̀ sí sana'a àti yamani sí káà náà wo bó ṣe fẹ̀ síra wọn káwọ kìlómítà tó wà ń bẹ́ẹ̀ ànẹ́bì ní bí odò àbàtà mi ṣe fẹ̀nu wà iná fíhí minal àbàrí ka adadi nojo mi sama àwọn kọ́ọ̀pù tó sì wà ń bẹ̀ iye òǹkà ìràwọ̀ tó wà ń sánmà ni ànẹ́bì ròyìn odò àbàtà yìí ròyìn tó pọ̀ pé omi rẹ̀ ó funfun ju wàrà lọ òórùn rẹ̀ ó dùn ju àwọn pẹ̀fún táwa rò kó dáa òǹkà àwọn kọ́ọ̀pù rẹ̀ ojú òǹkà àwọn ìràwọ̀ tó wà ń sánmà ìmọ̀ àti ẹnu ọmọ iye ìràwọ̀ yìí ti pọ̀ tó àkàmọ̀pá pọ̀ bí òǹkà kọ́ọ̀pù tó wà ń si àbàtà yìí ṣe bó ṣe pọ̀ nù. ha ẹnikẹ́ni tó bá mú ń láyé zùmọ̀wò àbàdàn òǹgbò nígbẹ́mọ́ ó sọ bí yẹn ti lè rìn gan pé ìrìn rẹ̀ ìrìn oṣù kan ní ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ nǹkan tánàbí sọ tá a ti gbọdọ̀ nígbàgbọ́ ti pé ó doyin ti ń bẹ ni kí ọlọ́run bá sùfàánà wa tààlà tí ó sì pèsè rẹ̀ kalẹ̀ fún anábà Muhammad tí gbogbo ẹni tó bá jẹ́ ní ire tí ó sì mú bẹ́ẹ̀ tí í ṣe oníbídíà àǹfààní náà lọ́lọ́run rí fàáfin sọ́tùl káwùsàr kó dò yìí gan-an pé iná àtọ́yìnà kàlkáwùsàr yẹn pé a fún ẹ ní àlkáwùsàr tánàbí ṣàlàyé odò yìí fún wa. a gbọ́dọ̀ nígbàgbọ́ sí inú tí ó tún ṣe lọ́jọ́ gbéǹde àlùkìyàmọ́ni àtàwọn nǹkan míì tí ó fura dé ìparí rẹ̀ ìyẹn ni àlùjẹ́nà àbí iná a nígbàgbọ́ sí méjèèjì tó ń tẹ́lẹ̀ omi rò pé wá ní ọjọ́ àbí ni ìyẹn ni ó jẹ́ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tá a sọ yìí ní ó gbogbo náà nígbàgbọ́ sí tí èèyàn gbọ́dọ̀ takò ìkan nínú àwọn nǹkan tá a sọ yìí ó ti ta gbogbo yòókù náà ni lọ́rọ̀ àwọn òjíṣẹ́ náà ni pẹ̀lú tó bá ta kò òjíṣẹ́ kan ó ta gbogbo òjíṣẹ́ ọlọ́ni kágbà bá ti kọ́ mu ní ẹlẹ́mọ̀rẹ́sẹ̀lẹ́ àwọn ìjọ ní òòta kò gbogbo àwọn òjíṣẹ́ láti mọ̀ pé nóòfù nìkan lọ́wọ́ rán sí wọn. kí wọ́n lè tọ́lọ́ nẹ́ta gbogbo òjíṣẹ́ ẹni tó pẹ́ tó bá ti ta kẹ́ ó ta kàn yòókù nígbà tó ta kó nóòfù wọ́n ti ta gbogbo àwọn òjíṣẹ́ náà ni bẹ́ẹ̀ làwọn tíra ọlọ́run ẹni tó bá takò kan ó takò gbogbo àwọn yòókù bẹ́ẹ̀ náà làwọn màláìkà tààrán ẹni tó bá takò málákù kan oye kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí Jibril kò sí Israfil ó takò gbogbo màláìkà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ tí ẹ̀ bá nìkan ò sí ó ti wó orígun kan nínú orígun gbàgbọ́ kí lórígun náà al-iman bil yawmil akhir ìkánigbàgbọ́sọ́jọ́ gbẹ̀yìn ìyẹn ló fà la fi sọ nífọ̀ọ́ sí wẹ́wẹ́ ká mọ gbogbo tí nǹkan tí nǹkan yìí kó sínú ọjọ́ tó bá ní ẹni tó gbàgbọ́ nípa ọjọ́ ọ̀gbẹ̀yìn ní ẹ́ kọ́ tó gbogbo gbogbo nǹkan yìí náà lọ gbọ́dọ̀ nígbàgbọ́ sí. àlìjẹ́nà àtiná òní yóò jẹ́ àwọn nǹkan ìgbẹ̀yìn tọ́nà masùwánà àtàlá tó sì ròyìn àlìjẹ́nà lọ rẹ̀rẹ̀ alukur'an ìròyìn pọ̀ lọ́nà àìmọ̀ ìlọ́lọ́n ti ròyìn àlìjánà ọlọ́ni ẹ̀mọ́ta àlìjánà ti lẹ́tẹ̀ wọ ìdàlẹ̀ mùtàkùn àlìjánà ti àṣàkójú fáwọn mùmìnì òdodo fi àná àrùmí máa ń gẹ́rẹ̀ ààtìn omi wọn bẹ̀ tí eru wà ní àrùmí kámúrí mi lábánilámù yàtọ̀ láyé àrùtọ́ àmù odò wàrà wà ń bẹ̀ tẹ́ pé wọ́n bá mú kò ní kan kò wàrà táyé máa ń kan ní tó bá ti ń pẹ́ tòun ní kan wàníàrù min khamurin látàtàn lè ṣáàrìbìn bákan náà odò ọtí wà ń bẹ táyìn ó máa mú ọtí téyìn òsì ní sọ̀sọ̀kúsọ ni kìí sọ tí ìtayé iná sọ pé orúkọ jọra wọn ni kìí sì pé ròyìn kan náà ni kìí sì bákan náà náà ṣe ṣe ọtí àmọ̀sẹ̀mí téyìn ò ní sọ̀sọ̀kúsọ téyìn ò ní gbọ́gbọ́kúgbọ́ ìnìtọ̀run wà ní àrùn mi atalin musofa bákan náà odò tóyún wà ń bẹ musofa tó pure under ìlú tẹ̀dí tí èyí ṣe bíi táyé tẹ́tí míìsì nǹkan míì mọ́ àmọ́yé ìròyìn tó lóun fi ròyìn àlùjánnà bẹ́ẹ̀ náà ló ti ròyìn náà inna ja'annama kanat mirsada li taghina ma'aba labithina fiha ahqaba la yadhuquna fiha bardan wala sharaba illa hamiman wa ghassaqa jaza'an wifaqa ròyìn náà náà wọn tó bá wọn máa bẹ́ẹ̀ wọ́n sì máa jìyà omi gbóná náà máa mú nítorí bá ń sun jáde fún ẹ lára wọn náà náà máa mú àti àwọn nǹkan ìnira tí wọ́n tún máa rí tó yẹ pé ní nǹkan yìí wọ́n máa mú yóò máa já fún wọn àti yé máa mú wọ́n máa mú ni ọlọ́run la yusminu wala yughni min ju' kò ní rọ̀ wọ́n lọ́rọ̀ kò sì ní àti níyé mọ́tì wa máa bẹ́ẹ̀ lọ́nu kọlọ́ba sọ́nà wa tààlà tí ó ṣàánú wa nítorí ní ṣe pẹ̀lú ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ ó pọ̀ ó pọ̀ tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ mọ̀ dáadáa káàdì jíṣẹ́ tọjọ́ yìí torí pé níta bá ṣe láyé náà làá lọ pàdé lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ gbogbo àyè kọ̀ọ̀kan tá a sọ yìí kò sí téyàn fi dóńbẹ̀ jíṣẹ́ tó ṣe láyé lọ nínú ẹ̀sìn sọ fún wa pé ní ayé tá a wáyé òun lọ́jà ọ̀run nílé ká mọ́ torí ayé ká ba ọ̀run jẹ́ náà eléyìí ní ṣókí nípa ìgbàgbọ́ tá a ní sọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ọ̀rọ̀ pọ̀ tó wọnú jù báyìí lọ tá a bá ń súnmọ́ àwọn àfáwọn olè máa sọ fún wa ẹ̀wà rẹ̀lẹ̀ tí í ṣe ká gba kádàrá gbọ́ al-iman bil kádàrá òun ẹ̀lẹ́ẹ̀kẹfà ká gba kádàrá gbọ́ àkọ́kọ́ tá a bá ní alkọ́dàr kí náà ń pè bẹ́ẹ̀ hukumu ìdájọ́ tó wà láti tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba ọba àlekíọ́lá àwọn àmọ́ kọ̀dára Allahu ta'ala fil azal an yakuna fi khalqihi onítọ́nà bá subhanahu wa ta'ala tó ti kọ́ tó yóò máa ṣẹlẹ̀ sáwọn ẹ̀dá gbogbo nǹkan tèrè ọlọ́mọba subhanahu wa ta'ala sọ fún wa pé ní inna kulla shay'in khalaqnahu bi qadarin gbogbo nǹkan pátá tí ń ṣẹlẹ̀ làkọ̀ kádàrà rẹ̀ kí yìí fi máa ṣẹlẹ̀ ọlọ́run sọ fún mi pé ní wa kana amrullahi qadaran maqdura gbogbo nǹkan tọ́lọ́mọba ń lọ pẹ̀lú kádàrà ni gbogbo nǹkan pátápátápátá ń lọ pẹ̀lú kádàrà ni ìyẹn lànà òyìnkan ẹlẹ́ẹ̀kẹfà ni pé wà ń tún mi náà bìlì kọ́dà káìrì wa sharri ní kò gba kádàrá gbọ́ gbogbo nǹkan tó dá ń bẹ̀ ni àbí èyí tí ò dá èyí tó dá ìyẹn pé tí wọ́n rí pa ah, eléyìí mọ̀ dá èyí tí ò dá tó tá ah, eléyìí ó ní mí lára gbogbo ẹ̀ náà lọ gbàgbọ́ ọgbọ̀nà pé àyí tó dá nìkan ló wá látọ̀dọ̀ náà èyí tí ò dá kò sí àtọ̀dọ̀ ọlọ́run bó tiẹ̀ jẹ́ pé ní àti tó dá lọ́dọ̀ àti tí ò dá dáadáa lọ́dọ̀ ọlọ́run torí pé hakeem ọ̀jọ̀gbọ́n lọ́lọ́n gbogbo ohun tó kádàrá bó ti tọ́ àti bó ti yẹ náà ló kádàrá rẹ̀ agbọ̀dọ̀gba kádàrá igbó bọ́lọ́mọ bá subhanahu wa ta'ala ti kọ gbogbo ohun tí ó máa ṣẹlẹ̀ jẹ́bú sọ̀wọ́nù hadithi abdullahi ibn umar ibn amr ibn aasi radiyallahu anhuma ó ní sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ tá nàbí ń sọ báyìí jọ kàpé kataba allahu maqadir al ọlọ́run bá ti kọ kádàrà gbogbo ẹ̀dá kọ́bùlà àyà lọ́kọ̀ sàmà wá àti wàl ard kó tẹ̀ tó dá sánmà àti ilẹ̀ ní bí kàmsínà alifasana kó dá sánmà àti ilẹ̀ ní nǹkan bíi fifty years kó tó dá sánmà àti ilẹ̀ ló ti kọ gbogbo ní tí ó mọ̀ ṣẹlẹ̀ ìgbà ńgbà tó àti dá sánmà àti ilẹ̀ tí wọ́n á níbẹ̀ ànẹ́bí ni wà áríṣù alẹ́ àlàáràṣe ọlọ́run gbà orí omi ló wà kò sí ìsísámà kò tí ì sílẹ̀ àgbà náà ti kọ́ gbogbo nǹkan kan gbogbo nǹkan pátápátá tí ó mọ̀ ọ́ bẹ́ ẹ wàá rí kọ́dárù yìí àwọn àáfàá àjẹkọ̀yà pé sẹ́rù lá alimaktum kọ̀ọ̀kọ́ tọ́lọ́run bá ní tó ka mọ́ sẹ́yìn pé láyà tọ́lì ru àléyìí mọ́làkún mọ̀kọ̀rọ́bùn wàlá nàbí yóò mọ̀rùsálùn kọ̀ọ̀kọ́ tẹ́ pé àwọn mọ̀lẹ́kà tí wọ́n súnmọ́ lọ́hún gan tọ́lọ́run náà ń ṣẹ́ wọn àmọ́ nǹkan tó ń kọ fún lágbájá ni wọn àmọ́ bákan náà àwọn òjíṣẹ́ kí ọlọ́run gbé dìde bẹ̀tẹ̀ jáyàn fi ọlọ́run tán jẹ́ olólùfẹ́ ọlọ́run àánú ò mọ kádàrá nígbà táwọn èyí ò sì mọ tó yẹ kàn náà ná súnmọ́ ọlọ́run jù àyè pé kò sẹ́ni kankan tó lè mọ àlùjánu ò mọ kò sẹ́ni tó mọ ta gbọ́dọ̀ gba eléyìí gbọ́ pé kò sẹ́ni tó mọ kádàrá ọjọ́ tó bá rẹ́nìkan léyìn tó gbéra rẹ̀ dìde pé òun mọ kádàrá ẹnìkan àgbọn dakádàra rẹ̀ rú òun á fẹ́ bá a tuntun ní ẹni bí ní èèyàn burúkú ni torí pé ntọ́nà ń fi pamọ́ fẹ́ni kankan ọlọ́run tó lọ́n fi pamọ́ fún gbogbo èèyàn pátápátá kò ní kò sẹ́ni tí wàá máa sọ pé ní òun mọ̀ ń tòun so eléyìí nínú ta gbọ́dọ̀ tún ní ìgbàgbọ́ sí rẹ̀ bákan gbọ́dọ̀ pé kádàrá tọ́lọ́run ọba subhanahu wa ta'ala kọ déédéé ló wà kò sí ìrẹ́jẹ ń kọ́dàrú táwọn ń sọ yìí ó ní àwọn nǹkan tá ń pè ní mọ̀rọ́tìbùl kọ́dàrú tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí àwọn nǹkan mẹ́rin kan ní. àgbà pé ní ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní mọ̀ nípa gbogbo ẹ̀ kó tó kọ́ gbogbo nǹkan pátápátá ọlọ́run bá subhanahu wa ta'ala mọ̀ ẹlẹ́gẹ̀dẹ̀ àlìkìtàbà ọlọ́run bá kọ́ ọlọ́run wà kulla shay'in ahsaynahu fi imamin mubin gbogbo nǹkan pátápátápátá la kọ fi ìmáàmù ìmọ̀bí ẹ̀yẹ pé níbi tá a kọ gbogbo àwọn tí ó máa ṣẹlẹ̀ sí àdínú àfàtọ́ ní láfíìlì máa fòfin ní gbogbo ẹ̀ ti wà ní àkọọ́lẹ̀ ń bẹ pátápátá. tí kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ tí ò sí lákọọ́lẹ̀ ọlọ́run tó sọ máa pé níwàá máa tẹ́sùkùtù mi wà rọ̀kọ̀tì ewé kan ò lè jábọ́ ilà yà àlámù ha àbíkọ́ náà ti mọ́ wàlà rọ́tìbìn wàlà yáàbìtì kò sí nǹkan tútù àyè yẹn pé àyè tútù ni gbogbo ní omi àti gbogbo tó wà ń bẹ̀ wàlà yáàbìtì àbáyè gbígbẹ gbogbo orí ilẹ̀ orí òkè ni àti gbogbo tó wà ń bẹ̀ àti gbogbo tó ń ṣẹlẹ̀ bẹ̀ ńlá fi kìtàbì mùbìn àbíkọ́ ti wà lákọọ́lẹ̀ mi tọ́nà bá ìfẹ́ ọlọ́run ọba torí kó a máa ṣẹlẹ̀ láwọn nǹkan tó kọ torí pé àwọn nǹkan inú ò lè dá ṣẹlẹ̀ àyàfi lábẹ́ ibi fífẹ́ ọlọ́run wáyé pé fífẹ́ alùkọ̀dáríyà ni àlùmọ̀ṣí àtòkọ̀dáríyà ọ̀rọ̀ pọ̀ lórí ilé táwọn afáà sọ àti àlùmọ̀ṣí àtú àṣẹrẹ̀íyà tí àbíká ní alùkọ̀dárù alkauni àbí alùkọ̀dárù àṣẹrẹ̀í tí àwọn afọ́mọ̀ ìṣàlàyé àwọn ilé ìfún wa nínú ọ̀rọ̀ tawhid náà ẹlẹ́ẹ̀kẹrin alikálukú dídá nǹkan tí ọlọ́run bá ti kọ́ ló wà dá kó máa ṣẹlẹ̀ ọlọ́run Allahu khaliqu kulli shay bó ṣe kádàrá gbogbo nǹkan òun náà ló wà dá gbogbo ẹ̀ tó ní tó di kádàrá pé yóò ṣẹlẹ̀ báyìí òun náà ló wà dá kó ṣẹlẹ̀ òun yóò sì fẹ́ yóò sì ti máa ń pa rẹ̀ nílẹ̀ ní gbọ́dọ̀ pé ọlọ́run ló dá gbogbo nǹkan ọlọ́run wallahu khalaqakum wa dá yín dá gbogbo iṣẹ́ tí ẹ̀ ń ṣe so àwọn nǹkan yìí la gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí tábà ń sọ̀rọ̀ kádàr pé ọlọ́run ti kọ gbogbo nǹkan ǹjẹ́ ọmọ èèyàn náà wá ní ìràádà pé mo lè ṣe yìí àbí àtọ́run bá ti kọ náà ní ká máa ṣe lọ kódà tó lọ́run bá ní kí n máa jalè wọ́n máa jalè náà ni àlàyé tó wà lórí eléyìí ni pé ẹni tí ń jalè òun ló mọ̀ mọ̀ ń fa ìjalè fúnra rẹ̀ òun ló wù lọ́kàn torí kọ́ lọ́run ti sọ pé ìjalè ò dáa ẹni tó ń kírun ló wù torí kọ́ ti sọ pé ìrun dáa ọlọ́niwà àdẹ̀yìnà ònàjìdẹ́yìn afọ ọ̀nà méjì mọ́mọ́ nìyẹn èyí tó dà àti tí ò dá bákan náà bá sọ́nà wa tààlà ó ní iná kọ́lákínà ìnsánà mi nùtìfàtìn àmúṣáájì nàbtẹ̀lì fàjàlínà òsèmí àǹbàfírọ́ iná àdẹ̀yìnà òsèbíìlà afọ ọ̀nà mọ́mọ́ nìyẹn ìmọ̀ ṣáàkìrọ̀nù pé yóò jẹ́ ní tí ó dúpẹ́ tí ó máa ṣe dáadáa wà ìmọ̀ kàfúrọ̀ fúnra rẹ̀ nígbà tó fa ọlọ́run wa bá a lọ́wọ́ sí ṣùgbọ́n ti wà nù kádàrá ẹni tí ó ṣe dáadáa ọlọ́run ti mọ̀ ló fi wà lákọọ́lẹ̀ pé ilé dáadáa ni ó ṣe ẹni tí ó ṣàbúrú ọlọ́run ti mọ̀ pé aburú ilé ó ṣe ló fi wà lákọọ́lẹ̀ kì í ṣe pọ́lọ́run ló tú láti rẹ̀ kó mọ ṣàbúrú ìyẹn lẹni tó ń ṣàìdá òfin lọ́nà lọ kó sásábẹ́ kádàrá pa ọlọ́run ló ti lémi òní ò ní máa kírun sí ẹni tí ń jalè tó ní àwọn kò máa jalè fò lélẹ̀ ọ rí pé tọba tó ń yan kọ fílẹ̀ ọ fílẹ̀ náà ni wọn kọ́ wá sábẹ́ kádàrá kọ́ máa ṣàìdá kọ́ lọ́lọ́run ti kọ́ bẹ́ èyí kádàrá gbọ́ ni ọlọ́run ti máa ń tọ́ ṣe ni ìwọ lọ ṣẹ̀ sàǹkan rẹ fún ara rẹ káìkọ́lù ló kọ́ pé kọ́ máa jalè ni ayé kò ní jẹ́ ń yà mọ́ náà nù àkáìkọ́lù ló tú láti rẹ kọ́ máa jalè kò ní jẹ́ ń yà mọ́ náà torí pé tó tú láti rẹ kọ́ máa ṣe lọ́n tètè wọn náà ò tú láti rẹ kódò tó ń rò jíṣẹ́ rẹ kásàlàyé lè dá ìwọ lọ sa olè jíjà lọ sa lẹ́sà fún ara rẹ̀ sọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ kádàr tí yẹ pé ní ààyè ò lè gbà láti máa sọ bó sì lórígun ẹlẹ́ẹ̀kẹfà ní orígun ìgbàgbọ́ wa a padà máa kọ̀ntínú lórí ẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ àti bá tó ń bọ̀ tí yẹ ká lórí nǹkan wọ̀nyí ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lénìí ni wọ́n mọ òkodoro ìgbàgbọ́ tán sì ń láwọn nígbàgbọ́ tó sì yẹ kí wọ́n mọ̀ ọ́n tó ṣe ni láàánú ni pé wọ́n rẹ́ni kọ́ ẹlòmíràn ti rẹ ẹni kọ gan òun ni ò gbé tílẹ̀ òun ni ò lọbẹ̀ láti lọ kọ kan rẹ ẹni kọ́ tí mo gbà lérò ọ̀pọ̀lọpọ̀ fáwọn èyí ṣàlàyé irú nǹkan báyìí fáwọn èèyàn láwùjọ àwọn táwa ni wọ́n tún lẹ́nu kọ́ wọn àgbé tílẹ̀ nǹkan ẹlòmíràn mọ ibi tó yẹ kóun ti kọ òun ní òtún lọ àwọn nǹkan kan sì wà tí ò ní excuse lọ́dọ̀ ọlọ́ pé èmi ò mọ̀ ni tó bá ti rẹ́ni tí ó ṣàlàyé fún mi tó bá ti gbọ́ ọ̀lẹ́sìkìsì mọ́ torí pé ní ìpínlẹ̀ ẹ̀sìn ní à ń sọ fún wa pé gbogbo akọ́là àkéwú ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ nǹkan tá a fi ṣẹ̀sìn tá a nígbàgbọ́ sọ́lọ́ a lọ́kọ̀ àyìn ìṣíwájú wa lọ́kùnrin lóbìnrin wọn lọ kọ́rọ́ gbàgbọ́ àwa àti ní ayàtọ̀ sí wọn kọ́lọ́mbà sùpánù wa tààlà kó ṣàánú wa irú tí wọ́n ṣe àwọn èyí ṣe wọ́n ṣe dúró tẹ̀sí àwọn òdúró tì wọ́n ṣe gbàgbọ́ yé ẹ̀sìn àwọn yé rẹ̀ bẹ́ẹ̀ sì ni ó yẹ ká gbọ́ yé torí pé pẹ̀lú ìgbàgbọ́ ni ẹ̀sìn yóò fi dúó téèyàn bá nígbàgbọ́ tó yẹ kórókó ẹ̀sìn rẹ̀ náà ò ní dúó déédéé kọ́nọ̀bà sọ́hánà wa tààlà kó ṣàánú wa kó ṣàlékún ìgbàgbọ́ wa kó tọ́ wa sí ọ̀nà kí ó fi wá ṣe kóńgẹ́ dáadáa láyé wa àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wasallallahu wasallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.